أعوذ بالله من الشيطان الرجيم وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير إذا كنت في نعمة فرحها فإن الذنوب تزيد النعم العباد فرب العباد سريع اللقام فرب العباد سريع اللقام وإياك والظلم مهما مهما استطعت فظلم العباد شديد الوخم وسافر بقلبك بين الورى لتبصر آثار ما قد ظلم فتلك مساكنهم بعدهم شهود عليهم ولا تتهم وما كان شيء عليهم هدم من الظلم وهو الذي قد قصم فكم تركوا من جنان ومن قصور وأخرى عليهم أقم صلوا بالجحيم وفاة النعيم وكان الذين لهم كالحلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه كما يحبه ربنا ويرضاه ثم الصلاة والسلام على رسوله الأمين محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين ọpẹ́ ni fún Allah alhamdulillah alágbára lórí gbogbo أبا ọba yìí ni ọba alágbára àgbà tí gbogbo alágbára tí wọ́n máa wá dùn lẹ́yìn ọmọ yìí tẹ́lẹ̀ tàbí ń ṣe iyèméjì pé sẹbẹ náà lágbára ọba yìí tó lágbára rẹ̀ sì kàǹkà tó. kò sí sí ìpàdùpọ̀ máa nìyẹn rọ́lọ́hún fi torí wáyé. àìrọ́lọ́hún ọjà mọ́mọ́ bọ́bá yìí ṣe tó àwọn táwọn rí tí wọ́n ń dẹ́rù bà wá àwọn ni wọ́n ń tóbi ojú wa. bẹ́ẹ̀ sì lẹni sáàrí yìí òun ní pàṣẹ fún àwọn wa tí ọ̀wá jọba yìí kó tóbi lórí àpapọ̀lì ọ̀pọ̀lọpọ̀ wa lónìí òun là tọ́lọ́ subhanahu wa ta'ala àgbékáyé àgbẹ̀ tí mo ṣe tó lónìí bàbá ń ṣe iyèméjì títóbi ọlọ́run kálukú wa lágbàá ilá ayé àti lọ́lọ́mà àtìmọ̀ títóbi ẹ̀ gbogbo àwọn tí wọ́n nira wọn lánàá bí alá tó lè mú yàn tí ọ̀sẹ̀ ni tó lè mú lónìí wọ́n ẹni tó lè mú wa. ẹni ó lè mú wọn ohun gbogbo ayé ọmọ agbára ọmọ lẹ owó lówó owó kálíkà ọmọ ẹni ọgbádùn ọmọ ẹni tí ọgbádùn àkọ̀wé ìlú kàbára ọba yìí láti nínú agbára ẹ̀ ọba tí ọ̀sẹ̀ agbára kankan kó lè jẹ agbára yìí bá. wà á máa ṣe àrọ́pò láàrin mi. ọlọ́run àdúgbò fún ọ. káàná dámà yá. látara àánú rẹ àti ìdẹ̀kùn rẹ lórí wa. àwọn àdékù ìdí wa Muhammad ìfi ọlọ́run ọlọ́run kọ́ba tọ́jú ẹ̀dá eléyìí fi ọlọ́run ọba tí ó lọ́dà sí àbíjọ máa fi ṣe wá sí fúnra wa òun náà ní kí ẹnu kó wá wà pé kò sí kẹkẹ tí pẹ̀lú ayé tí ò lórí wa yóò ní tí ó mú padà wá sínú ilé ayé ọmọ nìyà sẹ́yìn wọ́n ń pè ní rìpàkọ́sà gbogbo kan ní wọ́n ní àṣà yóò lo orípa tiẹ̀ èyí tá a bá bọ̀ lánàá orípa rẹ̀ sábùkù wá nù orípa ń tá a bá bọ̀ látàná tí wọ́n lé wá ń bí ẹ̀ sáyà ń bẹ̀ tí wọ́n fi wá àti tù wá ń lọ tá a ta borí kúnkún wípé orí ẹ̀ náà làákà kúlé orípa rẹ̀ lánàá súnà ọlọ́ni súnà ọlọ́run subhanahu wa ta'ala. lórílẹ̀ ayé ọmọnìyàn òun náà ni wípé átìmẹ́lì àpò àárí àká súnà wọn ọ gbogbo lẹ́kọ̀ọ́mì ìyẹn bá ń ṣe láyé òun yóò nípa yóò nípa ọmọ náà ti sọ fún wa ó ní gbogbo lórí tó lórí pa níbi Bọ̀márọ̀ ni fàfáàdù bí lè bá mi wà ní bàtà. Bẹ́ẹ̀ bá rí tọ́ka yín pọ̀ ní gbogbo àyè ìbàdí. sí àìsàn. ọlọ́run ní ní gbogbo onípa àbàjẹ́ tẹ̀lé àbọ̀ lánàá ẹ̀yin lẹ dálẹ̀ ẹ̀yin lẹ gbà lẹ́jẹ̀ ẹ̀yin lẹ gbà lójẹ́. ní yóò ti kọ́ fún bàbá lẹ́bí àmìlú. ẹ̀yin lẹ ayé ní o mọ̀ sí ẹ̀yìn lóbi lóbi nígbà táyì náà gbé yín tọ́lọ́ ń fa rẹ̀ àní lóbi lẹ wá mọ káfí nǹkan kọ́kọ́ ojú ẹgbẹ́ bìí là ẹ wá mọ̀ níwò tán. Ọ̀hánà lè bàtà òbí lóbi ká ní ìwẹ̀. Òbẹ́ta jẹ́ ẹ̀mọ̀ pé obìnrin ọmọ máa rìn wò ó. Ọkọ̀ ilé kọ́ olókọ́ yìí. Èyí tó ní yọ ọkọ ní ẹkọ ẹ̀kọ́ tẹ ìgbà sẹmọ kọmọ tí ọba tó ń lé ìwọ ló fi gbọ wá ìta ní àkàtọ́ra níta lẹ́yìn wọlé agbára níta tẹ ti àwọn èèyàn mọ́lé ẹ̀ lágbára ọ̀sẹ̀ bọ́lá ní bàbá ọlọ́run rẹ̀ wá bí máa

wọ́n wá tó ní ẹ wọ́n yọ ẹyà ẹyọ ẹgbẹ́ àtà ẹ̀ ń wọ́n bọ̀ ọtí kòrónà kọ́ yín lẹ́kọ̀ọ́ ẹ wá báwọn èèyàn sẹ̀rẹ̀ ti pàtàn lé ẹ ẹ lé nínú ilé ọtí ẹ fọ́ bọ̀ ọtí mọ́lẹ̀ ẹ fọ́ lánàá ẹ̀yìn ọ̀lẹ́ wọn lábẹ̀ tí wọ́n máa mú. kásá bá di àìbí nìyẹn. ọmọ ọmọ ọlọ́run yìí. lè yọ bí ń ba àbọ̀ ìlànà àmì lù ú ọlọ́run ní gbogbo bẹ́ẹ̀ yìí gbogbo wà bàjẹ́ tẹ́lẹ̀ ṣe tẹ́lẹ̀ fún wọn ní dálẹ̀ ọlọ́run ní ìjọ ọlọ́run pọ̀ nínú mi kàn wọ́n. bàbá ńlá bí àmì lù ú. ẹ ẹni tí mo ti ọba mi tí mo fi máa ń dé mọ̀ kan wá báyìí ni pé bóyá ẹ lè báyìí bóyá ẹ lè máa ti ṣe yín bóyá ẹ lè ṣe oògùn táwọn yín ẹ padà wọ́n ò ní fi gbogbo nínú ọlọ́run ní sin ìfẹ́ kẹrẹmọ́tìmọ́ gbogbo pẹ̀lú lórí pa orí pé èyí tá à ń ṣe yìí tá a ti ṣe kò orí pẹ́ tí ò lórí pa. arákùnrin kan lójú ayé àtúwájú ẹ̀dá ẹ̀dẹ́gbọ̀n àkàlọ́gbọ́ àwọn ẹ̀rọ sẹ́lẹ̀ nígbà ó kó láyé ọgbẹ́ kó láyé wọ́n wá sọ fún kò rí láyé kò rí wí bí ṣe ń fún pé kó wí ọwọ́ ọkọ ọmọ èèyàn ló náà fẹ́ ụzọ òdòdó ẹbẹ̀ ẹ̀rú ẹsẹ̀ ẹ̀ka bẹ́sẹ̀ o torí wípé ẹsẹ̀ ló dákun yọ ọmọ lè ụlọ láàbìlà àyìnlàlà ló gbogbo òkú wà kẹ́kọ̀ọ́ yẹn dùn wípé àti ìkẹyìn ọ̀rẹ́ náà ìfẹ́ tí èèyàn bá ṣe ní ọ̀là pàmẹ́ ọlọ́mọ kàlẹ́ yìí sàánú wa orí pàtẹ́tẹ̀ wa tó ń wá orí ẹ̀ láàmà lọ à ń fi ètò tòní à ń fi kí wa káàbọ̀ sórí ètò náà ni a máa bá wa lọ lórí orí pàtẹ́tẹ̀ náà mú wá nínú sẹ̀mí ayé ọmọnìyàn àbí ọlọ́run nínú àánú ẹ̀ kọjá fífẹ́ wa kọ́ làkàlì fún wa. ìkápá aburú wa fún wa àmín. Àtúwájú ẹ̀dá Muhammad ọ̀sán fún wa pé ìrẹ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọlọ́lọ́wọ́ ọma àwọn sọ fún òun pé yá fún àádà á padà sí ìjà nínú yìí tó ṣe fún wa. ọmọ gbogbo tó ọba sọ̀rọ̀ lọ́wọ́ bá rẹ yòókàfẹ́ àríkà ka tí ń fi lé dàrá fún ní gbogbo ìgbà tọ́gbà ń gbádùn nítorí kó máa wòyàn nìyẹn bẹ́ẹ̀ bá ní káwọn ọmọ dẹ́sẹ̀ sẹ́yìn gbádùn tó ayé àwọn àtàwọn dẹ́sẹ̀ kan là ń gbádùn ti mọ́ lọ́wọ́ ọmọ tí gbogbo àti dàrá bá wà á sọ ọlọ́run sàrẹ́ ìsàánú wa nígbà wà ló ẹ̀yí ọlọ́run làwọn abẹ́ ọ̀ lórí hàn ọ̀rọ̀ fíkà lọ́rọ̀ bí i àìsàn àmàlẹ́ ìfún ọ̀sán láàrin wọn lẹ́nu ìgbàlẹ́ yẹn.